àjẹ́ o àjẹ́ mo pè o àjẹ́ filé mi ṣe bùgbé o àjẹ́ mo pè o. èèwọ̀ òòsà. ta ló fẹ́ fẹ́ lẹ́yìn ọ̀rẹ́ ti dé kábíyèsí ah, gbogbo iná ti ń bẹ ní òòsà pátápátá gbogbo ẹ̀ ti kú kábíyèsí dá ọmọ yẹn padà sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ kí àwọn òbí ẹ̀ bí léèrè bí ọ̀rọ̀ balẹ̀ ẹ̀ ti jẹ́. This is not you because you've never done this for over four years so why are you doing it now. Because I love you. Because you don't love me this is an infatuation this is not love. ẹ pé ẹni pè mí mo dé o. olóko sí ẹ lọ́pọlọ tí ò jẹ́ kó wá ní ọpọlọ mara. ìjọba ò recognize alálẹ̀ tẹ́ ń tẹnu wọn yìí o. kẹ́ẹ̀kógun kẹ́ẹ̀pẹ́ gbà nítorí ó jẹ́ gbọ̀ngàn tó ń dọ́gbọ̀n wí lọ́kọ́ gbogbo ẹ̀yìn ọlọ́pàá wa màá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo kàwé mo lajú mo dẹ̀ mọ̀ ṣẹ̀ṣẹ̀. tó bá láti deal pẹ̀lú gbọ̀ngàn tó bá arrest yín wọ́n máa charge fún kidnapping ni. ṣó ti yá wèrè ni But I told you that day that that wasn't what happened. ṣó fẹ́ kọ́ pa mí. no no no no ní agent and time yìí wọ́n á ní pé ọmọ ṣẹ̀ wọ́n dẹ̀ lọ bẹ́ orí ẹ̀ sí ìdí who does that. àwọn ẹgbẹ́ mi mo mọ ibi tó wà ètò kàwé ti kàwé tán ètò kàwé wà ní ọ̀pẹ tó ti ń bímọ ṣé kò sí nǹkan gidi tẹ́mi lè fa ayé mi rọjú gbá tí mo rù kiri lọ ni. kò sí nǹkan tí mo lè ṣe sí i kọ̀yẹ́kọ́jẹ́ wọ̀. kọ̀mọ̀sí sọ́wọ́ mi nídìí àbòsí. ǹjẹ́ wọ́n rí iná tó ń dó lórí mi ogun ńlá ni ìlú akọlù ẹ ah. ẹ náà ni. ẹni bá fojú tọba àwòwò àwò. tó lọ ara ẹ pa ọ àjẹmọ́ríre kájẹmọ́ráyọ̀ kájẹ kó filé wa ṣe bùgbé. àyíwọ ẹ bá fọjú àgbàrá wo kú dẹ tì mí omi ò gbé lọ. We need to fight for our rights. Yes. Solidarity forever. Ever. bójú yẹn ṣe ń wá làwọn aláwo ń wá èdè fira yín lọ́kàn balẹ̀. tí ìjọba bá gbọ́ àbí tá a bá gbẹ́jọ́ ìdí kóòtù ṣé wọn ò ní mú wa lóòótọ́ lóòótọ́. ọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ àti ṣe rojú. àti ṣe mẹ́lẹ̀ àti mẹ́lẹ̀ báyọ̀. níṣó bá balẹ̀ àkúrá. àwọn amọ́mọ̀ wà nínú túbú ó wà nínú àhámọ́ àwọn ọlọ́pàá ṣé ká sọ wípé ọ̀rọ̀ tí ifá bá sọ kí n mọ̀ gbàgbọ́ mọ́. èèwọ̀ kákíyèsí àwọn ẹni tí kú kí lè fún wọn jẹ. ṣó mọ̀ pé orúkọ mi wà steak. mẹ́sọ̀ pé abánigbé ò ní bá ní dá abánidá ò ní bá ní débẹ̀ even tó bá tún wá bá wa débẹ̀ tó bá ṣẹlẹ̀ tán wọ́n máa rọ o. Ah! ọ̀rọ̀ tó wà lẹ́yìn oṣù sọ n tí wọ́n bá ti pè léèwọ̀ o gbọ́dọ̀ bá wọn fi ṣeré o. pápá ah! yìí ah! god of amadi ogun fire you. i will kill you. kill you. máa pẹ́ pẹ̀lú ògùn yorùbá tíjọba ò ní mú mi sí. emeka emeka wà ní nàbra. inú ọmọ ẹ wọn jáde ju tóró lọ ìmí ti jọ dídí ìfún èèyàn rí o. ìfún òkété wọn ò fi ṣàṣejẹ fún wọn rí akọ aláǹgbá adarí pọn tó tóbi. ìyẹn ni kó máa ṣe nínú òrùn. ikú rẹ wájú mi yìí ẹ má jẹ kí ìyá tí mi ò mọ pàdé jẹ mi gbé ẹ ṣàánú mi. bíi Coming soon on Okiki Premium TV.